Yo, yo, yo, yo, yo, yo, yo, yo, rẹ̀ tún bá ń pe àwọn èèyàn wa náà rèé pé kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò pé a tún ti padà sórí ètò padà kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà la wà yìí ọ̀rọ̀ kádàrá òun náà ni à ń sọ nípa rẹ̀ òun náà là ń sọ nípa ẹ̀ wípé kádàrá ìjẹ́jà ẹ̀ẹ́yà mi ó nítọ̀ òun nẹ́tíwọ̀kì ni ẹ dákun ẹ má bínú sí wa bàbá mi àṣìṣì abiola wọn ní welcome program ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ bá mi share rẹ̀ ẹ bá invite àwọn ọ̀rẹ́ yín náà rẹ̀ pé kí wọ́n darapọ̀ mọ́ wa ní orí ètò gẹ́gẹ́ bá a ṣe ń sọ lẹ́ẹ̀kan lọ wípé kádàrá kádàrá wọn ló ṣàgbà ohun gbogbo alájà wa náà wọ́n bá wa sọ púpọ̀ nú ọ̀rọ̀ wọn ní ẹ̀dá wọn ní ẹ̀dá lè máa gbìyànjú láti sọ wípé tó kóhùn ó dèèyàn kó wáṣẹ́ kó wáṣẹ́ pé ṣùgbọ́n béèyàn bá tún ti béèyàn bá ti wá mú nǹkan míì mọ́ tàbí téèyàn ti kọjá àyè rẹ̀ ìpẹ́rú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ni wọ́n ti sáré kọjá kádàrá wọn ẹ ṣeun aláàjà fẹ̀yìṣàrá ṣànúsí ẹ tí wọ́n pè wá láti nàìjíríà ẹ ṣeun ìyá mi mo dúpẹ́ bẹ́ẹ̀ náà bá ní nǹkan kan tẹ́ fẹ́ bá wa sọ sí i ǹjẹ́ èèyàn lè sáré kọjá kádàrá ǹjẹ́ èèyàn lè fáìtì kádàrá kí ló dé sáwa ẹ̀dá tí a kì í gba kádàrá ṣé a pè wọ́n kò tí ikún sí ni àbágídí inú àbá sọ wípé wọ́n mọ̀ọ́mọ̀ ṣèfẹ́nu ara wọn ni ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin èèyàn mi abdulkabir kọ́lá ọmọ owó ẹ ṣé rasheed abọ́ládé mori yín adẹ́nìkẹ́ àyàmọ́lówó àyàmọ́lówó bínú abẹ́kẹ́ ìyá mi kẹ́hìndé mo Saburi odupe mi, ṣé gan ni mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sí orí ètò iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà lẹ́wà yìí ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ dẹ̀ lè máa gbọ́ wa lórí tuning radio tẹ́ bá ti download tuning sórí lórí fóònù yín lórí play store ni tàbí apple store ẹ search fún ìbílẹ̀ radio ẹ máa gbọ́ wa kètèkètè ń bẹ̀ lórí facebook wa ìbílẹ̀ radio tiwantiwa lórí péjì wa ìbílẹ̀ rédíò uk ẹ máa gbọ́ wa ẹ sì máa wò wá ń bẹ̀ níléeṣẹ́ wa níbẹ̀ náà la wà yìí lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ yorùbá níbẹ̀ náà la wà yìí aago mẹ́jọ náà ló kù ìṣẹ́jú kan aago mẹ́jọ náà ló kù ìṣẹ́jú kan láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta bóyá yìí náà fẹ́ pè wá wọlé láti bá wa dá sí i abẹ́yìn náà ní nǹkan kankan tí ẹ fẹ́ bá wa sọ nípa ẹ̀ ojú òpó wa ó wà ń ṣíṣí kó tó di pé àbọ̀ sí abala àṣà wa kò lórí àbọ̀ sí abala àṣà wa bóyá iná ní kankan tẹ́ fẹ́ bá wa sọ bẹ́ẹ̀ ojú òpó wa ó wà ní ṣíṣí láti pè wọlé ẹ ṣé mo dúpẹ́ lórí ètò náà la wà yìí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà ní bẹ lórí ètò níbi tí ó ti ń dún tó ń dùn tí gbogbo ọkàn sí ìlú London náà la fi kalẹ̀ sí ìyẹn ní United Kingdom níbẹ̀ náà lè ti ń gbọ́ wa ketekete lórí ètò ìṣẹ́jú bíi méjì mẹ́ta abẹ́yìn náà bá fẹ́ bá wa dá sí i bóyá ìná ní gbólóhùn kan méjì tẹ́yìn náà fẹ́ sọ sí i pé ǹjọ́ ṣeéṣe kí ẹ̀dá kó sáré kọjá kádàrá àbí èèyàn lè fáìtì kádàrá wípé tó kíní yìí wò ó mi ò fẹ́ gbogbo eléyìí o tí wọ́n ní wọ́n ṣe lèmi náà fẹ́ já sí báyìí ṣe ó ṣeéṣe. Hmm bàbá mi azeez wọ́n ní ènìyàn máa lè sáré kọjá kádàrá ṣùgbọ́n pẹ̀lú àdúrà kádàrá burúkú lè yí padà sí rere wọ́n ní nìyàn kò lè bẹ́ẹ̀ lèyàn kò lè sáré kọjá kádàrá ẹ ṣé mo dúpẹ́ bàbá mi azeez orí ètò náà la wà yìí aago mẹ́jọ náà ló ti rékọjá ìṣẹ́jú kan ní iléeṣẹ́ wa a sí abala àṣà wa a sí abala àṣà wa abala àṣà yìí níbẹ̀ láti máa ń gbé àṣà àti ìṣe ilẹ̀ yorùbá níbẹ̀ láti máa ń gbé yẹ̀wò àwọn nǹkan tó rọ̀ mọ́ àṣà wa tó rọ̀ mọ́ ìṣe wa nílẹ̀ yorùbá torí pé àṣà àti ìṣe ni wọ́n fi mọ orírun ẹnu ni wọ́n fi mọ ibi tí èèyàn ti ṣẹ̀ wá náà fi mọ ibi tí èèyàn ti ṣàn wá bẹ́yàn ò bá ní àṣà bẹ́yàn ò sì lórírun ó ṣeé ṣe kí wọ́n mọ̀ mọ ibi téèyàn ti ṣẹ̀ wá torí ẹ̀ la ṣe ń sọ wípé ẹ jẹ́ ká máa gbé àṣà wa lárugẹ ẹ jẹ́ ká máa gbàṣà wa lárugẹ ẹ jẹ́ ká máa sọ èdè yorùbá ẹ jẹ́ ká máa sọ sí àwọn ọmọ wa ó dàbí ẹnìkan tí wọ́n sọ̀rọ̀ fún mi ni wọ́n ní wọ́n ní ọ̀rẹ́ àwọn kan wọ́n ní àwọn lọ kí ni làwọn wá sọ wípé àwọn fẹ́ jẹun làwọn wá sọ fọ́mọ wípé kó bá wọn mú síbí wọ́n lọ́mọ yìí ò gbọ́ kankan táwọn sọ ìyẹn nílùú yìí wọ́n lọ́mọ ọ̀hún wọ́n ní kò gbọ́ pẹ̀lú báwọn sọ pé kó lọ mú síbí wá àwọn náà wá bí bàbá rẹ̀ léèrè pé ẹ ẹ sọ yorùbá sí ọmọ yìí ni wọ́n lọ sọ pé kò gbọ́ yorùbá pé òyìnbó lòun máa sọ sí i wọ́n ní kẹ́sì wá wo bàbá náà rèé ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín wọ́n ní bàbá gan fúnra rẹ̀ ò wá gbóyìnbó <laughs> wọ́n ní bàbá fúnra ẹ̀ gan ò gbóyìnbó wọ́n ní kí bàbá wọ́n ní tí bàbá bá sọ òyìnbó láì kan báyìí wọ́n ní wà láì wọ́n ló lè jẹ́ ẹyọ kan báyìí ní ọkọ̀ rẹ̀ tìǹú òyìnbó bíi mẹ́fà tó sọ wọ́n nítorí pé ìbọn náà ní gbogbo òyókù wọ́n níbọn ní gbogbo òyókù ọ̀jẹ́ pé ìbọn náà ní ọmọ ta wọ́n ní ìyẹn gan ló pa wọ́n lẹ́rìí wípé ìwọ tó gbóyìnbó bó o lọ ṣe wá fòyìnbó bọ́mọ rẹ sọ̀rọ̀ tó jẹ́ wípé o ò fi èdè Yorùbá o ò fi bá sọ̀rọ̀ kọ́mọ ilé gbọ́ Yorùbá tí wọn gan fúnra rẹ ò sì gbóyìnbó ọ̀hún wọn ní ìyẹn gan ló tún wá máa ń pa wọn lẹ́rìn pé abirú èwo tún wá lélẹ̀ wọn ní kọ́lọ́hún mọ̀ ṣọ́ wa kọ́lọ́hún kó gbà wá. orí ètò náà la wà yìí bá da àdèbóra ẹ ṣé bàbá mi Elijah Kúmú yìí ẹ ṣé Olúṣọlá Ṣítù ẹ ṣeun lórí ètò náà la wà yìí abala àṣà wa níbẹ̀ náà ni àkànlù báyìí àṣà ti ṣe ilẹ̀ Yorùbá àṣà tó dára ni èdè wa èdè tó dára ni pé èdè tó dáa fi gbọgbọ́n tó kan sínú ẹ̀ hello bàbá mi láti nàìjíríà hello ìbílẹ̀ rédíò lẹ́wà yìí ẹ mọ̀ kú dédé àsìkò yìí bàbá mi. hello ẹ ká lẹ́mọ̀ o. ẹ mọ̀ ń lẹ́sà ẹ mọ̀ kú dédé àsìkò yìí o. gbogbo lé ń kọ́ o. ẹ̀wù ẹ̀kú ètò. ọlọ́wọ̀n ọba náà ní bá wa tó o. gbogbo lé ń kọ́ o ẹ ẹ ilé ẹjọ́ wáyé lágbára púpọ̀ kádàrá ah. ò ṣe kò ṣe é yẹ hmm. èrò dẹ̀ ní kádàrá sá fún. Hmm, ṣé. Ah, ṣùgbọ́n hmm. ah, ogun tó bá bára ẹ̀ ní ní kọ̀díṣà tí yóò bá fẹ́ nítorí ẹ̀ ní bíbélì àti pàdé àti ọ̀rọ̀ àti àyàdúrà lẹ̀. Kùránì ní àdúrà ó ní ìdá onímọ̀mí ní bíbélì ní pé àdúrà ní ọ̀pá kan kírísítẹ́nì láti bọ́ lọ́rùn. kírísítẹ́nì àṣòro ńlá ni bára ẹni kò tí ò tẹ ẹ lọ́rùn yóò lé ìwé tó fi lè tẹ fáìtì kádàrà tó fi lè sọ pé kádàrà tí gbogbo fọlọ́ bá ẹni tí pé kọ́lọ́ bá mi yí sí padà sí dáadáa ọ̀nà kan náà ni náà ni àdúrà ìfà máa ṣètọrẹ àánú. Hmm, kéèyàn máa ṣàdúrà kó sì máa ṣètọrẹ àánú. torí wọn dá ọgbọ́n mi wọn fẹ́ dá ọgbọ́n mi kọjá kádàrà. Hmm. Hmm. àyíṣe ibi tí ò fẹ́ bẹ́ẹ̀ o tí wọ́n fi ṣe lọ́dọ̀ lẹ́yìn máa dá yín lóhùn ẹnu bẹ́ẹ̀ sí kẹ́ẹ̀dẹ̀ ẹ̀yà fún àdékùn yàrá àdúgbò ọ̀nà kan ṣe sáfìlì lọ́gbà àti fáìlì kára yín. Hmm. ẹ torí pé ọ̀nà tọ́lọ́ fún àyín náà sílẹ̀ fún yín gbé ẹ pè mí máa dá yín lóhùn àdúrà ni ọ̀pá bísẹ́ni àdúrà dẹ̀ ní ìdá mòmìnì òní kùránì sọ. Hmm. àmọ́ ṣé èèyàn lè fáìtì kádàrá èèyàn lè fáìtì kádàrá pé èèyàn lè fáìtì kádàrá wípé òun ò fẹ́ nǹkan báyìí. ọ̀nà kan tí ọ̀nà kan tí èèyàn fi lè fáìtì kádàrá náà ni. Hmm. Hmm. pé òun náà ni pé kéèyàn fàdúrà sí i kéèyàn máa gbàdúrà eh. òun lèèyàn lè fi yí tí ò dá padà sẹ́yìn tó dáa. Eh. ẹni fáìtì ó lè lọ sí ipò tó bára yorùbá tẹ lọ́rùn àti tọrẹ àti kò sí ibi tó ṣe ìgbà lórí ìdí àtàwọn máa ń jẹ́ ìṣúná àti ilẹ̀ àdúrà ẹjọ́ bá tó da ọlọ́run náà ló máa ké pé ọ̀rọ̀ náà níjọba ti tìbí máa dá yín lóhùn so lọ́wọ́ nǹkan. àti òdà ọlọ́run padà àmọ́ yàn tó bá ti pè ọ́ lọ́hùn tó lè fi ṣètò ọ̀rẹ́ àná náà nígbà ayé padà sí dáadáa. àmọ́ táwa ẹ̀dá tá a bá gbìyànjú nǹkan kan títí títí. mo gbọ́ àlàyé dáadáa. mo gbọ́ àlàyé àmọ́ táwa ẹ̀dá tá a bá gbìyànjú nǹkan títí títí tí nǹkan òun ò bá sì nǹkan wọn ò bá já gerege tó sì sọ pé bóyá kinní yìí ṣọ́nà èèyàn kí ló dé táwa ẹ̀dá yìí tètè gbà fún kádàrá. hello bàbá mi ah nẹ́tíwọ́ọ̀kì yìí ni nẹ́tíwọ́ọ̀kì yìí ni tó orí ètò náà láṣìwà yìí a ṣẹ̀ tún ń gbọ́ yín ní báyìí mo ṣẹ̀ ń gbọ́ yín ní báyìí a ṣẹ̀ ń gbọ́ yín ẹgbẹ́ àwọn bàbá wa àti àwọn ìyá wa nílẹ̀ Yorùbá wọ́n ní èyí ìgbìyànjú là màkádà. Hmm. ìgbìyànjú lèèyàn mọ kádàrá ah, nẹ́tíwọ̀kì ọ̀dà nǹkan lẹ̀. lágbàá yìí pé ká kádàrá ọlọ́gbọ́n náà ṣe ọkọ̀ ìdí òrí náà lórí pé bọ́lá ń ṣe sọ wípé yóò rí òun ló ti rí òun ẹ ṣé gan ni mo dúpẹ́ bàbá mi Abdulaziz ẹ ṣé nẹ́tíwọ̀kì yẹn ẹ nẹ́tíwọ̀kì ó ń ṣe bákan bákan ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun bàbá mi wọ́n ní kádàrá ó ṣàgbà ohun gbogbo wọ́n ní àmọ́ nǹkan tí ò bá dáa èèyàn lè fi àdúrà kéèyàn ó fi yí padà pé kinní yìí òun ò fẹ́ ẹ ṣeun bàbá mi Abdulaziz orí ètò náà la wà yìí abala àṣà wa níbẹ̀ náà ni a kàn lù báyìí ní iléeṣẹ́ wa mo sọ fún yín mo ní ẹ bàbá wà lókè òkun ẹ jẹ́ ká mọ rántí ilé ẹ jẹ́ ká mọ rántí àṣà wa ẹ jẹ́ ká mọ rántí àṣà àtìṣe wa ẹ jẹ́ ká mọ rántí àṣà àtìṣe wa ẹ má jẹ́ kí a gbàgbé ilé ẹ má jẹ́ a gbàgbé àṣà wa ẹ má jẹ́ a di adékòódèrè wípé tó ẹ torí wípé àti dé àti dórí ètò àbí àbí àti dé ìlú òyìnbó káwálá àgbàgbé àgbàgbé àṣà àgbàgbé ìṣe àgbàgbé ilé àgbàgbé gbogbo ọ̀nà àti ẹ̀tún wá dókè òkun gan tán àtún wá jẹ́ káwọn ọmọ wa kí wọ́n tún mọ èdè wa kí wọ́n tún mọ àṣà wa eléyìí ó kù díẹ̀ káàtó torí pé wọ́n ní ọmọ tó bá fọ wọ́n ní ọmọ tó bá gbàgbé ilé ó sàpò ìyàkọ́ èèyàn ò sì gbọ́dọ̀ fi ọwọ́ òsì kéèyàn fi júwèlé bàbá rẹ̀ torí ẹ̀ la ṣe ń sọ̀rọ̀ nípa àṣà wa la ṣe máa ń gbé wá wípé àwa Yorùbá aláṣà àníṣe alórírun ká sọ̀rọ̀ kó yanjú ká múra ká ṣara lóge ká ṣerun lọ́ṣọ̀ọ́ ká sọ̀rọ̀ láwùjọ kí wọ́n rí wípé àkódà ẹni yìí ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tó dáa tó tó tó tó fìdí kalẹ̀ dáadáa ni nínú yorùbá níbẹ̀ náà la ti ń rí gẹ́gẹ́ bí ọmọ yorùbá ẹ má jẹ́ ká gbàgbé àṣà wa ẹ má jẹ́ ká gbàgbé ilé ẹ jẹ́ ká máa rántí àṣà wa gẹ́gẹ́ bí ọmọ yorùbá ó lèmi ṣe mọ́ sọ wípé àṣà yorùbá dùn àṣà yorùbá dáa ẹ jẹ́ ká gbé yorùbá ẹ jẹ́ ká gbé ní àrùkẹ abala àṣà yorùbá níbẹ̀ náà la wà yìí àṣà àtiṣe wa nílẹ̀ yorùbá níbẹ̀ náà la wà yìí òun náà la sọ̀rọ̀ lé lórí mò ń bọ̀ ná ẹ jẹ́ kí n sáré dé òkè lọ́hùn abala àṣà níbẹ̀ náà ni a wà yìí. àṣà yorùbá dùn àṣà yorùbá dùn ẹ bá jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà yorùbá dùn àṣà yorùbá dùn àṣà yorùbá dùn ẹ bá jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà yorùbá dùn lọ́kùnrin lóbìnrin ò ẹ gbé lárugẹ àṣà yorùbá dùn lọ́mọdé lágbà ẹ gbé lárugẹ àṣà yorùbá dùn eh, àṣà yorùbá dùn àṣà yorùbá dùn ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà yorùbá dùn ọmọdé lágbà ẹ gbé lárugẹ àṣà yorùbá dùn lákùnrin lóbìnrin ò ẹ gbé lárugẹ àṣà yorùbá dùn àṣà yorùbá dùn àṣà yorùbá dùn ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà yorùbá dùn ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ. àṣà yorùbá àṣà yorùbá dùn àṣà tó dùn tí gbọgbọ́n tó kàn sí ni ó ní àṣà ilẹ̀ yorùbá ẹ jẹ́ ká mọ̀ gbé àṣà wa ẹ ká mọ̀ gbé lárugẹ kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ìyẹn ní abala àṣà wa kí ni nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí nílẹ̀ yorùbá a ní àwọn orúkọ lọ́balọ́ba àti lóyèlóyè ní orúkọ tí wọ́n fi ń pè wọ́n ìyẹn ní ilẹ̀ yorùbá ìdí rèé tó fi jẹ́ wípé a lè rí ọba kan tó jẹ́ wípé kò ní ní àdàpè tí wọ́n fi ń pè wọ́n tí wọ́n sì ní ní ìlú tí wọ́n ń jọba lé lórí ẹ̀ tí wọ́n ń pè wọ́n mọ́ ìyẹn nínú àṣà wa nílẹ̀ Yorùbá ẹ̀ kàn lè rí kí wọ́n kàn pé ọba aládé kan kí wọ́n kàn lárúkọ mọ́ lórí kí wọ́n kàn pé lórúkọ kàṣàgbà lórúkọ tí ń jẹ́ ẹ rí pé ìyún kò sí ní ilẹ̀ Yorùbá gbogbo ọba aládé pátápátá òun náà ni wọ́n ní orúkọ àti ìlú tí wọ́n jọba lé lórí tí wọ́n fi ń pè wọ́n ó yẹ kí a mẹ́nuba ìkójáde ó yẹ kí a mú ẹnuba ìkójáde àdìmúlà ti ife Ọ̀dàn ife Ọ̀dàn kí a tó parí ọ̀rọ̀ ọba aládé àwọn òpìtàn sọ fún wa pé lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba aládé ti jáde kúrò ní ilẹ̀ Ifẹ̀ àti àwọn akọni ìlú àdìmúlà Ifẹ̀ Ọ̀dàn ó ní ni ogun gun orí ìtẹ́ Odùduwà a gbọ́ wípé Ọlọ́run fi ẹ̀mí gígùn àti àlàáfíà ó fi jíǹkì ó fi jíǹkì rẹ̀ títí ó fi dé ibi tí ọ̀rọ̀ rẹ̀ fi sú ìlú títí tọ́rọ̀ rẹ̀ fi sú àwọn ìlú nígbà tí ọba bá jẹ tó sì jẹ́ wípé ọba yìí ẹ̀ bóyá ń dààmú ìlú ni àbí ń fìtìnà ti ìlú àmọ́ ẹ wá worú ọba bẹ́ẹ̀ tó wá jẹ́ wípé ó tún wá lẹ́mìí gígùn ẹ wá worú nǹkan bẹ́ẹ̀ ẹmọ ẹmọ táwọn aráàlú tí wọ́n fi ara dà nígbà náà pátápátá jùlọ pàápàá jùlọ àwọn ọbàkan àti mọ̀lẹ́bí rẹ̀ wọ́n sì pinnu láti lé e kúrò ní ìlú àti lórí oyè kí ẹlòmíràn lè jẹ́ ọgbọ́n ọgbọ́n àwọn babaláwo ọgbọ́n tí àwọn babaláwo dání láti dífá ìtàn fún un wọ́n sì sọ fún pé kí ó fi ìlú kó fi ìlú rojú kí ayé sì lè tòrò wọ́n ní yóò gbé ẹbọ jáde ìyẹn ọ̀fin àdìmúlà ti Ilé-Ifẹ̀ ọ̀dàn nígbà tí kábíyèsí tí wọ́n jọba ń bẹ̀ nígbà tí wọ́n ń jọba ní orí ìlú náà nígbà náà wọ́n ní yóò gbẹ́bọ jáde nílùú ìlú wọ́n ní ìlú tó bá ń dáa wọ́n ní ọba abẹ wọ́n ní ìlú tó bá ń tòrò ọba abẹ dáa ni bí ìlú bá sì ń ṣe bákan bákan náà ẹ bèrè lọ́wọ́ kábíyèsí ọ̀hún àmọ́ gẹ́gẹ́ bí ilẹ̀ yorùbá dandan ni wípé kí ìlú kó ní ọba aládé kí wọ́n fi ọba jẹ ìyẹn ní ilẹ̀ yorùbá gẹ́gẹ́ bí àṣà wa nílẹ̀ yorùbá wọ́n ní yóò gbẹ́bọ jáde nínú ìlú lọ sí ẹ̀yìn odi ìlú bí àdìmúlà sì ti gbé ẹbọ dé ẹ̀yìn ìlú pẹ̀lú àti ijó ni àwọn ará ìlú fi padà lẹ́yìn rẹ̀ ìyẹn gan ni wọ́n ń pè ní máa jó lọ mò ń wẹ̀yìn rẹ̀ <laughs> nígbà tí ìlú ò bá dáa nígbà tí ìlú ò bá dáa ẹ rí wípé àwọn ayé wọn padà lẹ́yìn òǹtọ̀hún ni ọ̀rọ̀ rẹ̀ wá di máa jó lọ mò ń wẹ̀yìn rẹ̀ nírú ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ṣe rí wọ́n nígbà tí wọ́n fi jófìlù tí wọ́n fi sìn dẹ́yìn odi báyìí ìyẹn ọlọ́fin àdìmúlà ti Ifẹ̀ Ọ̀dàn wọ́n nígbà tí wọ́n sìn dẹ́yìn ìlú báyìí àtijọ́ àti gbogbo ẹ̀ báyìí làwọn aráàlú náà yà fi padà lẹ́yìn rẹ̀ wọ́n sì ti ilẹ̀kùn odi ìlú wọ́n tì mọ́ ọ wọ́n ti mọ́ síta pẹ̀lú àwọn tí ó fẹ́ tirẹ̀ ẹ mọ̀ pé bọ́ba bá jẹ nílùú bó bá ṣe bí ò bá ṣe dáadáa bí ò bá ṣe dáadáa kò sí yóò láwọn èèyàn tiẹ̀ báyìí ni ẹ rí pé bílé ayé ṣe wà náà lóde òní béèyàn bá ń ṣe tí ò dáa yóò láwọn èèyàn tiẹ̀ ẹ àṣìṣì rájí ẹ abala yorùbá láwà yìí o abala yorùbá láwà yìí àìsí èbó wọn àmọ́ ní nǹkan tẹ́ ẹ sọ wọn létò yìí dáa wọn ní àwọn sì gbé òṣùbà rabandẹ báyìí fún gbogbo ọmọ yorùbá ẹ ṣé mo dúpẹ́ ìyá mi onítọ̀ bó o ní ṣe nẹ́tíwọ̀kì sọ́dà lọ́dọ̀ yín sójú òpó dáa ṣé ojú òpó sọ́dà lọ́dọ̀ yín ẹ ṣeun ìyá mi ìyábọ̀ adébọ̀jẹ̀ wọn ní bẹ́ẹ̀ ni bílù bá dáa bí ọ̀bá dáa béèyàn bá dáa bí ọ̀dá ẹ̀rí pọ́ńtọ̀ ọ̀hún yóò láwọn èèyàn tiẹ̀ àmọ́ nígbà tí ọlọ́fin àdìmúlà yìí tó jẹ́ ọba aládé Ifẹ̀ ọ̀dàn nígbà tí ò ṣe dáadáa àtijọ́ àti ọ̀yàyà báyìí àti lu àti fọ́n ènìyàn fi sìn ín dẹ́yìn odi tó fi bá tiẹ̀ lọ ẹ Princess Abọ́sẹ̀dé Olúga ẹ ṣeun o tẹ̀ ń wò wá ẹ ẹ ṣeun ìyá mi wọn lọ dáa wọ́n fi ìlú fidán wọ́n fi sìn ín dẹ́yìn òde wọ́n sì tilẹ̀kùn òde báyìí náà ni wọ́n bá tì mọ́ ọ wọ́n tì mọ́ síta pẹ̀lú àwọn tó ń fẹ́ tirẹ̀ èyí ni ó mú àdìmúlà di èrò ìfẹ́ ọ̀dàn láti gbẹ̀san ìyà tí a fi jẹ́ yìí àdìmúlà pinnu láti bá adé Odùduwà jẹ́ àdìmúlà nígbà tí wọ́n lé jáde nígbà náà ló fi dèrò ìfẹ́ ọ̀dàn ó wá pinnu lọ́kàn rẹ̀ wípé òun ó mọ ba adé gbogbo Ifẹ̀ Oòduà báyìí òun ó mọ bàjẹ́ ni tá a bá ti kà nínú ìwé rí àbá ti gbọ́ nínú ìtàn rí wípé bóyá wípé bóyá àdìmúlà Ifẹ̀ ọ̀dàn bóyá a ti gbọ́ rí bóyá àwa náà sì ti kà nínú ìtàn ìdí nìyí tó fi pinnu lọ́kàn rẹ̀ wípé gbogbo adé báyìí èèyàn náà ni òun ó mọ bàjẹ́ èyí mú kí àwọn ọ̀pọ̀lọpọ̀ gba adé ìgbàlódé ẹ rí wípé láyé àtijọ́ adé ìsẹ̀ǹtáyé òun làwọn bàbá wa máa ń lò ẹ rí wípé adé ìsẹ̀ǹtáyé òun òun ni máa ń ga gogoro tí ó ga gogoro òkè báyìí tí sì máa ń nílẹ̀kẹ̀ ní iwájú tí wọ́n ṣe ìlẹ̀kẹ̀ síwájú rẹ̀ báwa náà bá ti rí rí báwa bá rí rí nínú àwọn eré ìbílẹ̀ tá a máa ń wò ẹ wípé òun làwọn ọba máa ń sábà dé ìyẹn nínú àwọn eré orí ìtàgé eré sinimá tá a máa ń wò ẹ rí i pé àwọn adé ìsẹ̀ǹtayé òun náà ni wọ́n máa ń dé ń bẹ̀ òun ni ó ga gogoro tó jẹ́ wípé wọ́n ya wọ́n tún wá ya adé wọ́n tún yà sí ní gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ báyìí wọ́n yà sí níbẹ̀ tí ó nílẹ̀kẹ̀ wájú tí ó bójú wọn àmọ́ nígbà tó ti di wípé àdìmúlà ọlọ́fin Ifẹ̀ Oòdàn tó ti wá wò wípé gbogbo adé báyìí òun lòun ó mọ bàjẹ́ ẹ sì mọ̀ wípé nígbà náà adéhun tí wọ́n bá gbé e kúrò nílùú kan ìlú òun ò ní rójú bẹ́ẹ̀ ni ò ní ráyè tí wọ́n bá fi lè gbé adé ìṣẹ̀ǹtáyé tí wọ́n bá fi gbé e kúrò nínú ìlú kan nígbà ayé ìjọ́hun láyé àwọn baba ńlá wa ní ní ìgbà nígbà àdáyébá nígbà àdáyébá ẹ rí wípé adéhùn ó ní nǹkan gbòógì tí ń ṣe nílẹ̀ yorùbá ńgbà náà tó jẹ́ wípé àwọn ọba wọn èyí sì fi ṣeré bẹ́ẹ̀ ni àwọn ará ìlú gan wọn èyí fi adéhùn ṣeré torí pé adéhùn ṣe pàtàkì sáwọn ọba nígbà náà gẹ́gẹ́ bí adé ìṣẹ̀ǹbáyé àmọ́ nígbà tó ti wá dìbáhùn tí àdìmúlà ti wá sọ wípé òun ó mọ ba àwọn adéhùn jẹ́ ìyún ló wá fà á ní ìsìn tó fi jẹ́ wípé adé ìgbàlódé adé ìgbàlódé òun làwọn ọba wa ń dé ní ìsìn yìí ẹ rí pé tẹ́ ẹ bá ráwọn ọba àsìn yìí àwọn ọba tá a ní ní ìsìn yìí bẹ́ẹ̀ bá aládé tí ń bẹ lórí wọn ìmí ilé máa tàn yíndínyíndín ìmí ilé dàbí góòlù ìmí ilé dàbí ẹ ọ lè dàbí ìbọ̀sẹ̀ jẹ́ wípé wọ́n fi nǹkan àwọn nǹkan tó jẹ́ wípé ọrẹ wà tí ọmọ dán gbinringbin òun ni wọ́n fi ṣe àwọn adé míì tí àwọn ọba wa tí wọ́n dé láyé òde òní ìyún là ń pè ní adé ìgbàlódé adé ìgbàlódé òun là ń pè é torí pé tá a bá ní ká wò ó wípé bóyá wọ́n ń dé adé ni adé ìṣẹ̀ǹbáyé òun èyí tí máa ń ga gogoro tí máa ń nílẹ̀kẹ̀ wájú tí máa ń bò wọ́n lójú òun ni gbogbo ọba ò bá máa dé àmọ́ torí pé adé òun fúnra rẹ̀ gan ní àṣẹ́nú adé òun fúnra rẹ̀ ó ní àṣẹ nínú ẹ rí wípé táwọn ọba bóyá nǹkan kan bá ṣẹlẹ̀ nílùú tàbí táwọn kan bá ṣe tí ò dáa ẹ rí wípé èyí tí wọ́n fi gbé májèlé jẹ bóyá kí wọ́n gbé májèlé jẹ àbí kí wọ́n ṣe kankan ẹ rí wípé tó bá ti ṣe adé lórí báyìí tí wọ́n bá wọnú rẹ̀ báyìí ẹ wípé ọ̀run làlà ni torí pé adéhùn gangan fúnra rẹ̀ òun gan ní agbára tiẹ̀ nú òun gan ní agbára rẹ̀ nú òun ni wọ́n máa fi jí adé náà gbé ní ìgbà àdáyébá nígbà ayé àwọn bàbá wa òun ni wọ́n fi máa jí adé ń gbé torí pé agbára ń bẹ nínú rẹ̀ àmọ́ nígbà tó ti di wípé àdìmúlà ọlọ́fin ìfẹ́ ọ̀dàn tó ti wò wípé òun ni wọ́n fi ṣẹ̀sín báyìí òun ni wọ́n fi ṣe nǹkan báyìí gbogbo adé tó ń bá ti wá rí báyìí gbogbo ẹ̀lú wọn mọ bàjẹ́ ìló jẹ́ kí àwọn èèyàn wa lọ́balọ́ba kan mọ̀ wá wò wípé tó káwọn ọmọ wa dọ́gbọ́n sí i pé kò ní jẹ́ nǹkan tí wọ́n mọ̀ gbé jáde tàbí tí wọ́n mọ̀ dé káàkiri ó lè wà láàfin o ó lè wà láàfin níbi kan bẹ̀ tó jẹ́ wípé yọ wà bẹ̀ tí wọ́n gbé sí àmọ́ torí ẹ̀ ni wọ́n ṣe wá ṣe àwọn tó jẹ́ pé ó jẹ́ ìgbàlódé tó jẹ́ pé wọ́n bá ń jáde ni wọ́n bá ń lo òde ni ẹ̀ẹ́rì pé láyé ìjọba àwọn ọba bá ń lo òde ńgbà náà adé ìṣẹ̀ǹbáyé náà ni wọ́n sáde sórí adé ìsẹ̀mbáyé náà ni gbogbo wọn ò dé sórí àmọ́ ní ìsìnkò tí rí wọn ti wá ṣe tìgbàlódé tó jẹ́ pé wọn ò mọ̀dé lòde tó jẹ́ pé kì í ṣe pé bóyá eléyìn bọ́n bá tiẹ̀ ní wọ́n pàdé wọn wọ́n ṣí àmọ́ ètò jẹ́ ìsẹ̀mbáyé gangan ó lè wà láàfin níbì kan bẹ́ẹ̀. ó sì fẹ́rẹ̀ sọ adé di bẹ̀ǹtẹ́yẹ̀ mú ó sọ adé di yẹbutẹ́. Ye, ìwà tí ó wù ńgbà náà fẹ́ẹ̀ lè sọ adé di ẹbútẹ tó jẹ́ wípé kò wá fẹ́ jọjú lójú àwọn èèyàn mọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ gbà pé ìgbàlódé ó sì fẹ́rẹ̀ sọ adé di bẹ̀ǹtẹ́yẹmú torí wípé adé yẹn ó ní gbogbo àwọn nílẹ̀ Yorùbá ó ń la kà sí gẹ́gẹ́ bí adé àwọn tẹ́ bá wá wo adé ìgbàlódé ní ìsìn yìí ó ti wá fẹ́ sọ adé di nǹkan tó jẹ́ pé àti fẹ́ mọ̀ wá fọwọ́ yẹbùtẹ̀ mú àti fẹ́ mọ̀ fi ẹnu jábùtẹ̀ rẹ̀ tí ò dàbí ti ìgbà ayé àwọn bàbá wa mọ́ lóde òní ẹnikẹ́ni tó bá jókòó lórí ìtẹ́ Odùduwà ni aṣojú ọ̀run Yorùbá Prince Ọláníyì Àlàdé mo kí yín o wọ́n ní ẹkú iṣẹ́ ìyá àbàdàn ẹkú ètò àṣà yorùbá ò ní parun o èdè yorùbá kò ní wọ òkú ẹ mo gbọ́ ẹ mo dúpẹ́ o ọmọ ọba ọláníyì ẹ ṣe wọn ọmọ ọba ọláníyì mo dúpẹ́ dúpẹ́ ẹ tẹ darapọ̀ mọ́ wa lórí ètò ọ̀túnba oyèyípo ọlájídé mo kí o salam buhari ẹ ṣé ìyá mi ìyábọ̀ clay jùbírù ẹ ṣé mo dúpẹ́ tẹ̀yin náà ń wò wá Suliat Adeola Rabiu ẹ ṣé o Rabiu ẹ ṣé Alhaji Saheed Jimoh ẹ mo ki gbogbo yín pátápátá tẹ̀ ń wò wá lórí ètò ó ti sọ di nǹkan tó jẹ́ wípé yẹpútẹ́ òun ni ní ni o ni ní àmọ̀ sí onílẹ̀ ìyẹn ọ̀ọ́ni ọlọ́fin àdìmúlà òun ni bàbá ní ìgbẹ́jọ́ fún àwọn ọba aládé ìyẹn ọ̀ní òní ọba nígbẹ́jọ́ fún gbogbo aládé pátápátá gbogbo ọba aládé tí ó kù nínú ìran Odùduwà lótìtọ́ ni kò lè jagun bíi Ọ̀rànmíyàn lóòótọ́ wọn à lè jagun bíi Ọ̀rànmíyàn ṣùgbọ́n aṣíwájú àwọn ọba Yorùbá ni ipò rẹ̀ gbé sí nítorí pé àgbà kì í sì jagun ìlú fi jẹ́ wípé ọ̀ọ́ni nílé Ifẹ̀ òun ni òní ọba ilẹ̀ Yorùbá tó jẹ́ aṣíwájú nínú ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá títí di òní olónìí tá a wà yìí ìlú fi jẹ́ wípé ọ̀ọ́ni o ní ilẹ̀ Ilé Ifẹ̀ ìní ọba gbogbo Yorùbá pátápátá ó hàn kedere pé ipò ogun ipò ogun gbé Ọ̀rànmíyàn ga púpọ̀ púpọ̀ ipò ogun òun ló gbé Ọ̀rànmíyàn òun ló gbé ga torí pé jagunjagun ni àwọn máa ń jagun ẹ sì mọ̀ wípé ẹni tó bá ń lọ ojú ogun tó ń jagun ẹ mọ̀ wípé tó bá jagun dé báyìí àwọn èèyàn mọ ó tẹ̀lé lẹ́yìn ni yóò sì jẹ́ kí wọ́n wà níwájú ìyẹn lókè lókè ṣùgbọ́n aṣíwájú àwọn ọba Yorùbá nípò rẹ̀ ga nípò rẹ̀ gbé sí nítorí pé àgbà kì í sì jagun ó hàn kedere pé ipò ogun ń gbé ipò ogun gbé Ọ̀rànmíyàn ga púpọ̀ púpọ̀ nítorí pé ó láyà Ọ̀rànmíyàn láyà ó sì lè jagun ṣùgbọ́n Ilé-Ifẹ̀ ní orísun àti àmú rẹ̀ Ilé-Ifẹ̀ ó ní orísun àti àmú rẹ̀ ìyún Ọ̀rànmíyàn ẹni tí ó bá sì jókòó lórí ìtẹ́ Odùduwà ní àgbà ní àgbà nítorí pé ẹni tí ó bá ẹni tí a bá lábà òun náà ni bàbá níparí ó yẹ kí a dárúkọ àwọn olórí ìlú díẹ̀ èyí ni àwọn ọba aládé ọba alábòrò baálẹ̀ àti àwòrò òrìṣà pẹ̀lú orúkọ oyè wọn ibí láti wá wò ó gbogbo èyí tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá ẹ gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi inú ilé gbogbo àwọn ọmọ tí a jẹ́ ọmọ Yorùbá orúkọ àwọn ọba yùn ní ilẹ̀ Oòduà orúkọ àwọn ọba àti àwọn ìlú wọn àti orúkọ oyè wọn tá a bá ní wípé a dárúkọ Ọ̀ọ̀ni Ọlọ́fin tá a bá dárúkọ ọ̀nilẹ̀ ọlọ́fin àdìmúlà ẹ dákun ọba àlúwo oni à ń pè bẹ́ẹ̀ ọlọ́fin ọ̀nilẹ̀ àdìmúlà ọba àlúwo oni à ń pè bẹ́ẹ̀ ìbí náà láti mọ gbogbo àwọn ọmọ tá a jẹ́ ọmọ Yorùbá o gbogbo ẹ̀yin ìyá mi ọyá o ẹ̀hẹ́n ọba wo là ń pè ní. ọlọ́fin onílẹ̀ àdìmúlà ọba wo nu àti ìlú wọn ọba wo ni àti ìlú wo o ni à ń pè bẹ́ẹ̀ ó ẹ bá ń dá sí i lórí ètò ẹ bá ń dá sí o ẹ̀yin ìyá mi bàbá mi ó yá ẹ bá ń dá sí i lórí ètò tá a bá dárúkọ ọba wípé tó ọba yìí onílẹ̀ àdìmúlà onílẹ̀ àdìmúlà ọba wo o ni à ń pè bẹ́ẹ̀ àti wípé ìlú wo ni ọba náà ti jọba lé lórí ìlú wo náà ni ọba náà jọba lé lórí ó yá ẹ bá ń dá sí gbogbo ẹ̀yin ìyá mi nú ilé ẹ bá ń dá sí lórí ètò ọba wo òun là ń pè bẹ́ẹ̀ ọ̀nílẹ̀ ọlọ́fin àdìmúlà ọba wo nu àti wípé ìlú wo nu àti pé ìlú wo ni ọba wo ni àti pé ìlú wo ni ẹ bá ń dá sí lórí ètò ẹ bá ń dá sí ẹ bá ń dá sí lórí ètò àwọn ọmọ Yorùbá a sí lórí ètò Ọlọ́run o ọba wo là ń pè bẹ́ẹ̀ ọba wo là ń pè ní onílẹ̀ àdìmúlà ọlọ́fin ọba wo là ń pè bẹ́ẹ̀ adélẹ́yẹ maria Eniola àríkẹ́ adé ẹ̀ṣẹ́ tí ẹ̀yin náà ń gbọ́ wa ọba wo là ń pè bẹ́ẹ̀ airat ọlá ìtàn aláwùsá ẹ ṣé o mo kí yín ẹ káàbọ̀ sórí ètò wọn ni ẹ̀kú ètò ọba wo òun là ń pè bẹ́ẹ̀ ọba wo ni wọ́n pè ní ọ̀nilẹ̀ àdìmúlà ọlọ́fin ìyá mi onítọ̀ wọn ní ọba Ifẹ̀ ọba Ifẹ̀ ẹ ṣé ìyá mi ẹ mọ mo fún yín mọ pàtẹ́wọ́ fún yín o ẹ̀yin náà pàtẹ́wọ́ fúnra yín ẹ pàtẹ́wọ́ fúnra yín ọmọ Yorùbá ni ọba wo òun là ń pè mi ní ọba ọba lòun là ń pè ní àdìmúlà ọba wo là ń pè ní aláàfin ọba wo ni à ń pè ní aláàfin àdìmúlà ọba wo ni à ń pè bẹ́ẹ̀ àti wípé ìlú wo o ni wọ́n wà. hello ẹ mà kú dédé àsìkò yìí bàbá mi. hello ẹ mà kú. ẹ ká ẹ ká ẹ mà ká lẹ́bì yóò <laughs> ẹ lẹ́ o bàbá mi ẹ kú dédé àsìkò yìí. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí ètò wa náà lẹ́jà sí yóò abala àṣà wa náà la wà yìí. Mm, ẹ kú ètò ẹ kú o. ẹ ṣeun bàbá mi. ẹ kú gbìyànjú. ẹ ṣe o láti ilẹ̀ amẹ́ríkà rere yìí o <laughs> àárọ̀ lẹ́yìn wà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ni ẹ á ti wà lọ́sàn-án tí náà ẹ ti wà lọ́sàn-án tó ọpẹ́ ní fọ́lọ́run ọba ẹ ṣeun bàbá mi ọba wo là ń pè ní aláàfin àdìmúlà mọ̀sẹ̀bọ̀ náà lẹ́ẹ̀bà wa dá sí o. ẹ nírò kó dẹ̀ gbọ́ ọwọ́ ògbópọ̀ jùsàlá ni o. bàbá mi ni là ń pè láláàfin aláàfin àdìmúlà bàbá mi tó because aláàfin yẹn ló ti ṣe bákan mo mọ̀ pé àdìmúlà ọwọ́ òkú ọ̀fìjẹsọba eh, adékúnlé arọ́mọláàrọ̀ ló máa ń pè bẹ́ẹ̀ bọ́tí gbàtẹ́sí lọ́láàfin yẹn ó tún rú mi lójú sí díẹ̀ gbọ́n. Mm. aláàfin gbogbo ọba náà ni wọ́n pè ládìmúlà aláàfin àdìmúlà hmm. kí ni ọba wo nu ọba wo nu kò burú bàbá mi jáde ìgbàdẹ́sọ pálọ̀ àfin kò lè já láàfin ọ̀pọ̀ yọ̀ ọ́ ọba lẹ́tà náà ni mo ṣe mú ọwọ́ òkùnkùn ọ̀gbìn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ aláàánú ní èmi rò bẹ́ẹ̀. pé òun ni pé aláàfin làwọn náà ẹ ṣeun bàbá. bẹ́ẹ̀ni àdìmúlà adé àdìmúlà tuntun. gbogbo ọba náà ni wọ́n ń pè ládìmúlà gbogbo ọba náà ni wọ́n máa ń pè wọ́n nílẹ̀ Yorùbá. Hmm. ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi. a máa gbọ́ èsì nígbà tẹ bá ti tẹ bá ti yànnà náà síta. ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ o bàbá mi Tèmítọ́pẹ́ ẹ ṣeun ẹ ṣe gan ni a dúpẹ́ o. ètò ìyá tí máa ti ń ṣe o. àmì ọlọ́run ọba àmì ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ ní. ó náà ìyá mi fèyí ṣara ṣàánú sí wọn ní àṣà Yorùbá dùn bẹ́ẹ̀ ni o àṣà yorùbá dùn tá a bá sọ wípé aláàfin àdìmúlà ọba wo là ń pè bẹ́ẹ̀ ọba wo là ń pè ní aláàfin àdìmúlà nílẹ̀ yorùbá àti ìlú wọn ààrẹ nìkankan tó mọ̀ àmọ̀ ṣe nǹkan o àmọ̀ ṣe nǹkan o àmọ̀ ṣe nǹkan o tá a bá ní aláàfin aláàfin àdìmúlà ìyún ní aláàfin ọba adéyẹmí ọba adéyẹmí aláàfin of aláàfin ti ìlú ọ̀yọ́ aláàfin ti ìlú ọ̀yọ́ hello ẹni tí ń bẹ lójú òpó. hello. wọ́n sì ń gbọ́ wa lórí tá bá sọ wípé aláàfin àdìmúlà ọba aláàfin Ọ̀yọ́ ọba Adéyẹmí ẹ ṣeun ìyá mi mo kí yín káàbọ̀ hello hello hello ìyá mi bóyá torí pé ẹ ń gbọ́ wa ẹ ń gbọ́ wa lórí bóyá bóyá ń gbọ́ wa lórí ẹ ṣeun ìyá mi ẹ ṣeun ìyá mi ẹ bá ń jèrè aláàfin Ọ̀yọ́ ni Adéyẹmí mhm. Ọ̀yọ́ ẹ ṣeun ìyá mi. ìlú Ọ̀yọ́. ẹ ṣe ẹ ṣe ẹ ṣeun ìyá mi mo dúpẹ́ ẹ ṣe. hello hello hello ìyá mi. <laughs> Eh, eh, aláàfin Ọ̀yọ́ ni aláàfin Ọ̀yọ́ ni. ẹ ṣeun ẹ ṣeun. mo ti kọ́ síbẹ̀ aláàfin Ọ̀yọ́. Eh, aláàfin Ọ̀yọ́ ni ìyá mi wọ́n láwọn ti kọjú òpó ẹ ṣe mo dúpẹ́ ẹ aláàfin Ọ̀yọ́ ni. aláàfin Ọ̀yọ́ mo ti fẹ́ yẹn pàápàá ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ ìyá mi. hello hello aláàfin ọ̀dọ́. à ń gbọ́ yín mò ń gbọ́ yín mò ń gbọ́ yín o ìyá mi mò ń gbọ́ yín ẹ torí pé ẹ̀ ń gbọ́ wa lórí bóyá ẹ̀ ń gbọ́ wa lórí rédíò mi ẹ ṣe mo dúpẹ́ mà ẹ ṣe mo dúpẹ́ ìyá mi ẹ ṣeun ẹ ṣeun aláàfin Ọ̀yọ́ ó ní ọba Adéyẹmí aláàfin Ọ̀yọ́ ni. Mm, ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣe o ìyá wa ẹ mọ bá wa bẹ́tò bọ̀ ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣe. ẹ̀dọ́. ee o ti rebete tá a bá ń sọ pé àdìmúlà aláàfin Ọ̀yọ́ gbogbo ọba náà ni aláàfin Ọ̀yọ́ ọba kan tí wọ́n wà tí wọ́n ń pè ní àdìmúlà ọba kan tí wọ́n ti jẹ́ pé àdìmúlà gangan òun ni wọ́n ń pe àwọn ọba abóní ọba ibo ni à ń pè ní àdìmúlà yìí àwọn ò ní kankan tí wọ́n fi kún orúkọ wọn àdìmúlà ò ní wọ́n ń pè wọ́n ọba abo ni àti ìlú wo ni ẹ ṣeun bàbá mi tèmi tọ́pẹ́ wọ́n ní àwọn rò pé ọba Ọ̀yọ́ ni aláàfin Ọ̀yọ́ ẹ ṣe àdìmúlà ọba Ifẹ̀ Ọ̀dàn ẹ rí i pé mo ti sọ lẹ́ẹ̀kan tí mo pè ní àdìmúlà ọlọ́fin ti Ifẹ̀ Ọ̀dàn àdìmúlà ọba Ifẹ̀ Ọ̀dàn ni tá a bá wá sọ wípé ọwá àdìmúlà ọba ti bo ni ọwá àdìmúlà ọwá àdìmúlà ọba àlúwo ni ọba wo ni ọwá àdìmúlà ọwá ọwá àdìmúlà Abíọ́lá Bákàrè ẹ ṣeun Adéyẹmí Ọ̀ṣúnbádé ẹ ṣé o tẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá ọwá àdìmúlà ọba ìlú boni ọwá àdìmúlà ọba ti ìlú boni ó sì yẹ ká lè mọ eléyìí o tá bá sọ wípé ọwá tá bá sọ wípé ọwá ọwá ọba ìlú boni ọwá. Eh? ọwá sì dùn ó sì dùn ó sì dùn báyìí ọwá àdìmúlà ọba àtìbo ó yẹ ká ó yẹ ká mọ ilé ó yẹ ká gba ilé yìí o torí pé àní pé kúrò ní abala àṣà wa àní pé kúrò lábala àṣà wa tá a bá ní ọwá àdìmúlà ọba àtìbo ọba bo ni ọwá àdìmúlà ọba bo ni ọwá àdìmúlà ọba bo ni ọwá àdìmúlà tán bá ní ọwá àdìmúlà ọba ti bo ni ọba bọlá pé ilé sì wàá rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ bí ẹ̀kọ́ o àwọn èèyàn wa ẹ ti pẹ́ ìlú èbó o ẹ ti pẹ́ ìlú èbó o <laughs> ẹ ti pẹ́lú èbó gbogbo ẹ̀yin èèyàn wa ẹ ti pẹ́lú èbó tá a bá sọ wípé àdìmúlà ọwá ọba aboni tó tá a bá mọ̀ ọ́n tá a bá sọ wípé àdìmúlà ti ọwá àdìmúlà ti ọwá òun là ń pè ní <clears throat> ọba ilẹ̀ ìjẹ̀ṣà ẹ rí i pé wọ́n ń kì wọ́n ní ọwá òbòkun wọ́n á mọ̀ pé wọ́n ní ọwá òbòkun ìyún ní àwọn ọmọ ìjẹ̀ṣà ìjẹ̀ṣà ọba ìjẹ̀ṣà ẹ ṣeun ìyá mi ìyábọ̀ adébọ̀jẹ ẹ ṣe mo dúpẹ́ ìyá mi ìyábọ̀ adébọ̀jẹ ẹ ṣe ọba ìjẹ̀ṣà ní ọba ìjẹ̀ṣà ní òṣèmàwé ọwá òbòkun of eh, ìjẹ̀ṣà land ọwá òbòkun ti ìjẹ̀ṣà land ìyá mi ṣe ìṣara ẹ̀ṣẹ́ wọ́n ní iléṣà òbòkun ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ mo dúpẹ́ ẹ̀ṣẹ́ mo dúpẹ́ òṣèmàwé ọba wo là ń pè bẹ́ẹ̀ ọba wo ni à ń pè ní òṣèmàwé ọba àlúbo ni. Oba ọba wo ni à ń pè ní òṣèmàwé ọba àlúbo ni. hello ìbílẹ̀ rédíò ẹ̀ mà kálẹ̀. àtò ti rebete o ìyá mi Ìyábọ̀ wọ́n ní Obama Ondo. <laughs> ṣé Obama tún bẹ lóńdó ni abẹ́ẹ̀rí nǹkan báyìí Obama tún bẹ lóńdó tó ọba ondo ọba ondo ọba Oǹdó là ń pè ní ọ̀ṣẹ́màwé ọ̀ṣẹ́màwé ọba Oǹdó là ń pè bẹ́ẹ̀ ọba Oǹdó ẹ̀ṣẹ́ ọba ondo náà fẹ́ kọ abẹ́ẹ̀rí tó lọ gbé Obama Oǹdó jáde ọba ondo òun ni wọ́n kọ ọba ondo òun ni òṣèmàwé ti ìlú Oǹdó ìyá mi ó lítọ̀ wọ́n ní ọba Òṣèmàwé ni ọba Àkúrẹ́ ọba Oǹdó ọba Oǹdó ni ìyá mi o torí pé Oǹdó àtàkúrẹ́ wọ́n ti jọ jápọ̀ mọ́ra wọn Oǹdó àti Àkúrẹ́ wọ́n ti jọ jápọ̀ mọ́ra wọn ẹ ṣe ọ̀nà náà lẹ ṣì ń tọ̀ ojú ọ̀nà náà lẹ́ṣì wá <laughs> ojú ọ̀nà náà lẹ́ṣì wá ìyá mi àtòlú àtàkùrẹ́ wọn ti jọ jápọ̀ mọ́ra wọn ẹ gan ni mo dúpẹ́ ewu màwé ewu màwé ọba wo là ń pè bẹ́ẹ̀ ọba wo là ń pè bẹ́ẹ̀ ewu màwé ṣe ewu màwé ni àbí ebu màwé ọba wo là ń pè bẹ́ẹ̀. ẹ̀hẹ́n tẹ́hun ìyá mi jàre wọ́n ti pàtẹ́wọ́ fúnra wọn ọba wo là ń pè bẹ́ẹ̀ tán bá ní wípé ọba èwúmàwé ọba wo là ń pè bẹ́ẹ̀ ọba wo là ń pè bẹ́ẹ̀ ọba wo là ń pè ní ọba èwúmàwé tẹ́ bá wojú aago wa báyìí ẹ wípé ọjọ́ ti ń lọ aago mẹ́sàn-án náà ló ti ku ìṣẹ́jú mọ́kàndínlógún ọba wo là ń pè ní ọba èwúmàwé ọba wo là ń pè bẹ́ẹ̀ ọba wo là ń pè bẹ́ẹ̀ bóyá gbà tí ó bá fi dijọ́ mẹ́jọ àwa náà ó ti lọ gbá á ti lọ wádìí dáadáa torí taba ti ń dórí ètò báyìí bàbá kan ṣe ń sọ báyìí ẹ àkànmọ́ gbá ni àkànmọ́ gbá ni ewì ewì àdó ewì ti àdó ewúmàwé là ń sọ yìí ewúmàwé ewúmàwé wọ́n ní oní ọba èkìtì àwọn ní ọba àdó ọba àdó èkìtì ọba àdó ọba àgbọn kí ni wọ́n wá ń pe ọba àgọ́ òwòye ọba àgọ́ òwòye òun náà ni wọ́n ń pe ọba àgọ́ òwòye ọba àgọ́ òwòye òun náà ni wọ́n ń pè wọ́n ẹ rí i pé àwọn àwọn ìjẹ̀bú kan náà wà tó ń pè wọ́n ní àgọ́ òwòye òun ni wọ́n ń pe ọba tiwọn níbẹ̀ òun làwọn àgọ́ òwòye ni wọ́n ń pe ọba wọn òun làwọn ń pe ọba wọn hmm, tó ọjọ́ tí ń lọ ká lè mú abala tó kẹ́yìn lórí ètò yìí ká lè mú abala yìí ibi ni a fi àdàgbé ètò tòní rọ̀ sí ní abala àṣà wa tó bá tún wá dijọ́ mẹ́jọ ẹ̀yin náà lè ti lọ wádìí rẹ̀ dáadáa o bó bá wá dijọ́ mẹ́jọ ẹ̀hẹ́n bá a bá ti ń pè báyìí tá a bá ti ń pè báyìí ẹ̀yin náà rèé ẹ lè mọ̀ sọ wọ́n orúkọ oyè wọn orúkọ oyè wọn ọ̀làǹdà yìí orúkọ oyè wọn orúkọ oyè wọn ni ṣé ẹ mọ̀ wípé tó bá wá ní alágọ̀ ti àgọ́ òwòye wọn kàn ń pè wọ́n ṣùgbọ́n orúkọ oyè wọn orúkọ oyè wọn tí wọ́n ń jẹ ẹ mọ̀ pé tó bá bá joyè wọ́n máa ń fún wọn ní orúkọ oyè tí wọ́n máa ń jẹ orúkọ oyè tí wọ́n máa jẹun òun ló máa wà wájú ká tó wá dárúkọ wípé èwe ẹ kínní kan aláàfin ọba adéyẹmí ọba tìlú ọ̀yọ́ torí wípé orúkọ oyè wọn òun ni wọ́n kọ́kọ́ dárúkọ ìyẹn ni orúkọ oyè wọn ká tó wá sọ wípé alágọ̀ ti àgọ́ ìwòye ẹ ṣeun yá mi onítọ̀ ẹ ṣé orúkọ oyè wọn ni níbí yìí náà ni a fi àdàgbà ètò abala àṣà wa tá a fi rọ̀ sí sí ní òní tó bá dijọ́ mẹ́jọ lágbára ọlọ́run ibi tá a pàdé síta mú sí báyìí níbẹ̀ náà ni a tún ti ṣí pẹ̀lú ògùn ọlọ́run ọba ẹ ṣeun ṣe mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ darapọ̀ mọ́ mi ní abala àṣà yìí ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ kí n sáré dé ẹ̀ka ìpolówó ọjà wa náà ká tó wá mú èyí tá a gbé wá lónìí lórí ètò ká tó wá mú gbọ́ lórí ètò yìí. Yorùbá ò lè parun ìrọ̀lẹ́ ń pa yorùbá ò lè parun àtẹ́wọ́ labálà a ò mẹ́ni tó kọ́ ìrọ̀lẹ́ ń pa yorùbá ò lè parun ìrọ̀lẹ́ ń pa yorùbá ò lè parun ìrọ̀lẹ́ ń pa yorùbá ò lè parun àtẹ́wọ́ labálà. ẹ ṣeun ṣeun ẹ̀yin èèyàn mi yorùbá yorùbá ò lè parun pẹ̀lú ògùn ọlọ́mọba ẹ̀jẹ̀ sáré ẹ̀ka ìpolówó ọjà wa náà ká tó wá mú abala kùnkùn gbọ́ lórí ètò yìí. Authentic Entertainment Organization Authentic Entertainment Organization Authentic Entertainment Organization àwọn ni wọ́n mà tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fẹ́ MC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Ah, authentic entertainment organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yìí ìrọ̀rùn ló pàdé fún gbogbo ayẹyẹ yìí event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yìí ẹ̀yin ti ẹ̀ tí mí kan abẹ́tẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yìí ẹ má mí kàn mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù authentic entertainment organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yìí tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yìí ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín t ètò gbogbo ayẹyẹ yìí wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn authentic entertainment organization ìlú lọ́dọ̀ náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yìí ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh seven nine o oh eight o oh two five nine four four o seven nine o eight o two five nine four four tàbí oh seven four two four seven two eight seven four three oh seven four two four seven two eight seven four three ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí ká lọ sí ímeèlì wọn lọ́ọ̀lì o oh seven at yahoo dot co dot uk wọ́n ń bẹ lórí twitter wọ́n ń bẹ lórí facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yìí ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí authentic entertainment organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ̀sì rí pé rere lolúwa. ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa abala ìdílé aláyọ̀ níbẹ̀ náà ni àfẹ́kọ́lù báyìí tó jẹ́ abala tó kẹ́yìn ní orí ètò yìí tó jẹ́ wípé òun náà ni àfikásẹ̀ ètò tònílẹ̀ abala ìdílé aláyọ̀ níbẹ̀ náà lákànlù yìí mú bọ̀ náà. pẹ̀lú ìyàwó. ojú olúwa ló lè tó. arákùnrin kan àti ìyàwó ẹ̀ òun náà ni wọ́n jọ fẹ́ra wọn àmọ́ kì í ṣe wípé bóyá wọ́n ti fẹ́ra wọn níṣu lọ́kà wọ́n kàn jọ ń bára wọn gbé náà ni tó jẹ́ pé wọ́n sì ṣàbíamọ fúnra wọn àmọ́ arákùnrin wá ní wípé arábìnrin yìí torí wípé bóyá torí pé òun ò tí ì ṣe nǹkan bóyá òun ò tí ì lọ fẹ́ níṣu lọ́kà àbóhun ò tí ì dáná lé lórí ó ní bóyá torí ẹ̀ náà ló ṣe wùwà yìí àbí ká sọ wípé bóyá òun fúnra rẹ̀ burú ó ní kò síjọ́ báyìí bóyá tí ọ̀rọ̀ bá pa àwọn pọ̀ tàbí nǹkan kan bá jọ ṣẹlẹ̀ láàrin àwọn báyìí ó ní kóhun tiẹ̀ tó sọ wípé à ìyá alágbẹ́já ẹ kí ló dé tó wá ṣe báyìí kí ló dé tó ṣe kinní kan ó ní kóhun tó wí kóhun tó fọ̀ báyìí ó ní ìgbà tí kò sà báyìí ó ní ló máa gbà òun ó ní ìgbà tí báyìí ló máa sọ sí nǹkó nǹkan fúnra òun tiẹ̀ tó sọ wípé ah ìyá alágbèjá ṣé nǹkan tóun sọ náà ó ní kóun tó sọ báyìí ó ní yóò ti dàgbà júlù ó ní àmọ́ tóun bá wá wò wípé kóun ná gẹ́gẹ́ bí ìlú olófin táwọn wà yìí ẹ mọ̀ wípé ìlú tá a wà yìí ìlú olófin ni obìnrin náà ló ló ló ló fi bẹ́ẹ̀ lágbára ń bí kọ́lọ́n kó ṣàánú ó ní tóun bá wá rò wípé kóun lù àbí kóun ṣe nǹkan kan fún un ó lè dá wàhálà lẹ̀ Oni ní tó jẹ́ pé òun ṣáà ti máa ń fara mọ́ ní ṣùgbọ́n tó bá di bóyá ó ní àwa bẹ̀rù kó má bínú inú ló ṣì ń bí inú ló ṣe kinní kan ipe inú kan ló ṣèun kó má bínú òun náà kì í mọ̀ tàbí táwọn bá ti sọ̀rọ̀ báyìí tínú bá ti bí òun ọwọ́ òun ti sáré ya ìyẹn wá ní wípé tọ́rọ̀ ọwọ́ rẹ bá ti ẹ̀wà ń yá ṣé sóhun tóun jẹ́ ọkọ rẹ ni àbí inú ilé èèyàn lèèyàn ti máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn àbí kéèyàn bóyá pé ta ló ti ẹ̀wà náà kọjá pọkùnrin tó wà ń ta náà ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tàbí tẹ ẹjọ́ ní argument pé ṣé bí wàá ṣe sáré kò gbà ti fún náà ní. arákùnrin yìí ní òun ti wá ń pè lá olóhùn ti ọ̀rọ̀ náà ti wá òun ti ń pè lóhùn ó ti wá ńlá ronú ó lóun wá wò wípé nígbà tó bá gbá òun létí lónìí gbá òun létí lọ́la pẹ̀lú ọmọ kan táwọn jọ bí ìgbẹ́ ìjọwọ́ gan náà létí ò ní di àbí táwọn àlejò kan bá tiẹ̀ wá báwọn ń bẹ̀ gan jọ kan pé ẹ dákun kí ni nǹkan tóun ó sọ olóbìnrin náà a máa sọ wípé tó bá jẹ́ wípé òun náà ti ṣẹ̀tọ́ tó yẹ kóun ṣe léun lórí ni ó ṣeé ṣe ẹ kóun náà ti mọ̀ wípé ilé ọkọ lòun wà kóun ti mọ̀ wípé ọkọ láláṣẹ orí ìhun kiri kankan kan ìyẹn wá ní òun bí léèrè pé kí ni nǹkan tó fẹ́ tóun ò ṣe fún rí ṣé owó ló béèrè tóun ò fún àbí ó bèrè nǹkan kan lọ́wọ́ òun tóun ò ṣe fún un rí tó fi jẹ́ wípé òun lérò pé bóyá tóun ò táwọn ò bá ti ṣe gbàgbà gbùgbù ìyàwó bóyá bó ṣe ń rìn lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ pé bóyá yóò jẹ́ kóun fúnra rẹ̀ náà lè wálé arákùnrin ìwá níbẹ̀ lẹ́rú gan ti wá ń bà òun wípé èyí tóun ò tí ì ṣe nǹkan kan lé lórí tó jẹ́ wípé bọ́rọ̀ bínú bá ti dà báwọn ágíù báyìí ìgbà sì ni kò sàgbé ǹjẹ́ bóun bá ti wá sọ wípé tó kóun ti wá ṣe nǹkan tó lóun fẹ́ fún un pé ẹ dákun ṣé kò ní lù ń pa níjọ́ kan pé àbí mo lérò wípé bóun bá lọ ṣe gbogbo ẹ̀tọ́ yìí bóyá kò bá tiẹ̀ ṣe pé bóyá àbírù kan tó ń ṣe yìí bóyá yóò rọ̀ lára rẹ̀ kò ní ṣerú rẹ̀ mọ́ ẹ gbọ́ ẹ̀yin èèyàn mi ẹ dákun ẹ gbọ́ ṣé kárákùnrin yìí kó lọ dáná dé lórí bóyá tó bá dáná bóyá ìtì ṣarábìnrin bóyá yóò rọ̀ lára rẹ̀ àbí bó bá lọ dáná òun tó lọ ṣèyàwó fún ẹ ṣé ẹ lérò pé yóò rọ̀ àbí yóò tún máa peléke sí i àbí yóò sì torí rẹ̀ kọ́wọ́ ọmọ rẹ̀ bọ́ ṣòkòtò ẹ dákun ẹ bá ń dá sí amọ̀rànwọ́ lẹ́ni fún arákùnrin yìí ẹ dákun ẹ bá ń gba arákùnrin yìí ẹ bá ní gbà nímọ̀ràn ẹ bá ń gba arákùnrin yìí ẹ bá ń gbà nímọ̀ràn ṣé kí ó tẹ̀síwájú ṣé kó tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ ni àbí kọ́mọ̀wùlẹ̀ dámọ̀ràn wípé òun fẹ́ ṣe nǹkan kan lé lórí ẹ dákun ẹ bá ń dá sí i lórí ètò ojú òpó wa ó wà ní ṣíṣí láti pè wọlé láàrin ìṣẹ́jú bíi méje báyìí ká dá sí i kó ló di pé a mọ̀ dágbére lórí ètò ẹ bá ń dá sí i ojú òpó òǹbẹ̀ ní ṣíṣí ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun ìyá mi Stella Èjìrẹ́ mo rí Abíọ́dún Adéfọlámì yín o ẹ ṣeun ṣe mo dúpẹ́ tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò ṣé kí arákùnrin yìí ṣe kó tẹ̀síwájú láti lọ ṣèyàwó. wọ́ọ̀lù ọkọ̀ tó bá fẹ́ ẹ dákun amọ̀ràn wo òun lẹ́ni fún arákùnrin yìí ẹ bá ń gba arákùnrin nímọ̀ràn kí lẹ̀yin lérò pé kó ṣe ṣé kó tẹ̀síwájú pẹ̀lú ìyàwó àbí kí wọ́n jọ mọ́ wòra wọn ràn bẹ́ẹ̀ ẹ dákun kí ni àmọ̀ràn tiyín ẹ bá ń dá sí i lórí ètò zero seven four five nine three five three seven double nine náà lè lè fi pè wọlé àwọn tá a bá fẹ́ pè láti nàìjíríà plus four four seven four five nine three five three seven double nine la lè fi pè á sì lè pè sórí whatsapp wa ẹ ṣe àmọ̀rètí pè yín ẹ bá ń dá sí because the woman <laughs> the woman is not uh, the woman is not ready for <laughs> commitment she needs to find out if she really wants the man as well So ẹ ṣeun ìyá mi ó nítàn àbíbọ̀ wa wá ní kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa oríṣiríṣi náà la rí ẹ́ á lọ́rọ̀ ọkọ àtìyàwó ọlọ́run ọba nìkan náà ló le dá sí oríṣiríṣi obì oríṣiríṣi ọkùnrin náà ní kálukú ń bá pàdé kọlọmọjà wọn ọmọ wọn kó wàhálà kọlọmọjà wọn kó bi ẹ dákun àmọ̀ràn wo lẹ́yìn náà bá ní fún arábìnrin yìí ẹran wo lẹ bá ní fún arákùnrin yìí ẹ dákun àmọ̀ràn wo lẹ́yìn náà ní fún ṣé kó tẹ̀síwájú nínú ìgbéyàwó yìí àbí ẹ kó rọra fílẹ̀ kó jẹ́ kánjọ mọ́ wọra wọ́n ràn pẹ̀lú ọmọ kan tán ti bí nǹkan ara mọ́ gbé jóná àbí kí ni èròǹgbà tiyín àmọ̀ràn wo lẹ́yìn náà ní fún arákùnrin yìí ẹ bá ń dá sí i lórí ètò níbẹ̀ náà la wà yìí lórí ètò níbẹ̀ la wà yìí ẹ bá ń dá sí i ojú òpó wa ó wà ní ṣíṣí ẹ láti bá wa dá sí i àbẹ́yìn náà ní àmọ̀ràn kan méjì ẹ lè kọ́ àákà síta àákà síta lórí ètò ẹ ṣé a ní ìṣẹ́jú bíi méjì sí i lórí ètò yìí ká tó máa dágbére kí ni àmọ̀ràn tiyín náà rèé fún arákùnrin yìí ẹ bá ń dá sí i lórí ètò. Mm. níyàwó tó jẹ́ pé ìyàwó ọ̀gá ní tùwọ́n di bìlísì sí lọ́rùn kọ́lọ́wọ́n ọba kọ́mọ̀jà ṣàgbákò bí. káyà gbọ́tọ̀kọ̀ tọkọtaya ṣòun ló bó ilé. káyà ó gbọ́tọ̀kọ̀ kọ́kọ́ náà ó gbọ́taya ń lò pọ̀ lé tọ́lá àwọn méjèèjì ni wọ́n di òpó onú ilé mú. káyà gbọ́tọ̀kọ̀ tọkọtaya ṣòun ló bó ilé ẹ̀gẹ̀rẹ̀ nínú òpó méjèèjì tó dilé mú wàhálà ń bọ̀ nù. ìwà tá a bá wù sílẹ̀ lọ́mọ máa lè bá. àti bàbá àtìyá àtọkọ àtìyàwó gbogbo nǹkan tá a bá ti ṣe báyìí òun náà lọ́mọ òde bá nígbà tó bá dọjọ́ iwájú. ẹ̀gbọ́n ṣẹ́yìn náà ṣeré ọláyà mi mọ́kọ̀ mi baálé ilé ṣẹ́yìn náà ṣe dáadáa ọkọ mi mọ́kọ mi ìyàwó iléeṣẹ́ yìí náà ṣe dáadáa bẹ́ẹ̀ bá ní ọmọ kọ̀ yín aago mẹ́sàn-án náà ló rékọjá àṣẹ́jú kan wọ́n mọ fẹ́ yìí wọ́n mọ fi ṣe lọ wọ́n mọ dágbére díẹ̀díẹ̀ lórí ètò. bó bá jẹ́ wípé ọkọ tí yín ní bá ń ṣe bẹ́ẹ̀ àbí ìyàwó tí yín ní ṣe bẹ́ẹ̀ dákun àràwọ lẹ̀ yìí ó dá ṣe é tẹ̀síwájú láti ṣègbéyàwó fóbìnrin náà àbí ẹ̀ ṣì mọ̀ wò ó ẹ̀ ṣì fi sí ìsúkọ́mì. ṣe ń gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ bá ń dá sí ètò lónìí òníyanṣe ọ̀lọ́bẹ̀ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń jẹ́ náà ìṣẹ̀wọ̀n ẹ̀kọ́ àìbínú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò lónìí gbogbo ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin bàbá mi pátápátá tá a jọ tukọ̀ ètò tòní mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o wípé ẹ ṣeun ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò àdúpẹ́ wípé ẹ bá wa pẹ́ lórí ètò lónìí ọgbọ́n ìmọ̀ àtòye yín ọlọ́run ọba kò ní ìdárú o làákà yín ò ní dọ́bà pẹ̀lú ọlọ́run ọba mo lọ́wọ́ ìyá mi ó ní tọ̀tọ̀ pè wá wọlé mo lọ́wọ́ ìyá mi àlàájà fèyí ṣara tó pè wá láti nàìjíríà mo lọ́wọ́ bàbá mi azeez abiola táwọn náà pè wá láti nàìjíríà ẹ ṣeun ṣeun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ẹ bá wa dá sí ètò tòní gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá bá wa ṣíà rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ́mẹ̀ǹtì gbogbo ibi tẹ́ ẹ ti ń rówó ra dátà yín tẹ́ fi ń wò wá ọlọ́run ọba yóò mọ bùkún bẹ̀ lágbára ọlọ́run ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ ètí tẹ́ fi ń gbọ́ wa ò ní di mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ ṣeun ṣeun ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń jẹ́ náà ṣeun ẹ̀kọ́ àbínú àti ọ̀rọ̀ ìṣítí wa àti àṣà wa àti ìdílé aláyọ̀ wa tí ó fi dilé aláyọ̀dálẹ́ tí ò fi ní dilé ẹ̀kún dilé òṣè gbogbo ẹ̀ pátápátá náà ló ṣe pàtàkì nínú ìrìn àjò wa ẹ jẹ́ ká mú gbogbo ẹ̀ ẹ já mọ́ mú lò àdúrà wa gbà ó àní ṣìṣe bẹ́ẹ̀ là ní ṣílẹ̀tẹ̀ lógo ọlọ́wọ́n ọba iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò fún gbogbo ìpolówó ọjà yín gbogbo ẹ̀yin alájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yin nílé ìjọsìn oníṣọ́ọ̀ṣì ni onímọ́ṣáláṣí tẹ́ ẹ fẹ́ polówó ọjà yín ẹ fẹ́ ṣèkéde ni ẹ kàn sí wa níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò fún gbogbo ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ ṣe níléeṣẹ́ yín ní ọ̀dọ̀ yín ẹ kàn sí wa níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò a bá yín polówó ọjà yín a bá yín gbé jáde tí gbogbo ayé gbọ́ tí wọ́n sì mọ̀ abẹ́yìn fẹ́ wá sí stúdíò wa ni láti wá polówó ọjà yín àbí láti wá ṣèkéde fún gbogbo ohun tí ẹ bá fẹ́ ṣe ẹ lè pè wá sí stúdíò nọ́mbà wa zero seven four five nine three five three seven double nine zero seven four five nine three five three seven double nine òun náà lè lè pè wá sí nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé nàìjíríà lẹ́yìn wà ní ẹ ní europe ni ẹ fẹ́ ká bá yín ṣèpolówó ọjà yín á bá yín ṣèpolówó ẹ̀ á ṣe jíǹgù fún ti gbogbo ayé tí wọ́n mọ̀ gbọ́ táwọn bá yín polówó ẹ̀ rárá àtẹ̀rò tí ń bẹ́ẹ̀bì àti nàìjíríà àti gbogbo europe pátá òun náà ni wọ́n gbogbo nǹkan tẹ̀ ń tà ẹ̀yin náà kàn sí wa lónìí fún gbogbo ìpolówó ọjà yín torí pé ìpolówó ọjà náà ni àgúnmọ̀wò á bá yín polówó ẹ̀ tinú tìyín náà ó sì dùn ẹ̀yin fẹ́ fún gbogbo ìnáwó yín tí ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín alága àdúrà alága àjókòó ẹ fún engagement yín ni ẹ fẹ́ children entertainer ẹ fẹ́ olórin fún ìnáwó yín àbí olórin olórin ẹ̀mí fún ìjọ yín abẹ́fẹ́ event planner tí ó bá yín package event yín alágàdo alágàjókòó ni MC ní fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ kàn sí iléeṣẹ́ authentic entertainment organization authentic entertainment organization ìlú London náà náà fìkàlẹ̀ sí àmọ́ kò síbi tẹ́ ẹ pè wọ́n sí nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé wọ́n ó débẹ̀ wọ́n bá yín darí ayẹyẹ yín inú yín ó sì dùn tó jẹ́ pé tó àwọn àlejò yín gan inú wọn dùn ẹ kàn sí iléeṣẹ́ authentic entertainment organization ẹ lè láìkí péèjì wọn ẹ fọ́lò péèjì wọn authentic entertainment organization ìlú London náà ni wọ́n wà àmọ́ kò síbi tẹ́ ẹ pè wọ́n sí nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé wọ́n á débẹ̀ wọ́n á bá yín darí ayẹyẹ yín wọ́n á bá yín darí ìnáwó yín ẹ̀yin náà ẹ pè wọ́n lónìí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn zero seven nine zero eight zero two five nine four four zero seven nine zero eight zero two five nine four four àwa tá a bá wà nàìjíríà tàbí tá a wà ní europe plus four four seven nine oh eight oh two five nine four four plus four four seven nine oh eight oh two five nine four four òun náà ni ẹ lè pè wọ́n sí fún gbogbo ìnáwó yín tí ẹ bá fẹ́ ṣe ẹ ṣeun ṣeun mo dúpẹ́ adé ìdòwú ẹ ṣeun ṣeun ìyá mi o mo dúpẹ́ dúpẹ́ ẹ̀bẹ̀ ṣe ń bá wa ṣíà rẹ̀ náà lẹ́ ń bá wa ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run ọba yóò nífẹ̀ẹ́ gbogbo yín náà Ebenezer Ṣógúnbí ẹ ṣé Mr. Ọlá ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé ẹ gbọ́ wa pátápátá ẹ wò wá ẹ ṣé o ilé òní lé yín ọ̀nà òní nà yín lágbára ṣe Èdùmàrè èmi náà mọ̀ lọ báyìí oṣù tíjọ́ mẹ́jọ tá tún pàdé èmi náà mọ̀ lọ wọn ò nílò ẹja tó lọ tí ò dálé omi wọn ò nílò ọlọ́kọ̀ọ̀kan tó lọ tí ò dálé odò èmi ní mọ̀ wáyìí náà láàmọ̀ bá ojú tẹ òní fọ́ ìtí wa òní di ilé òní lé wa bí ọmọ lágbà ìwọ̀nba tó kù tọ́dún yìí parí a nílò nínú àìsàn a nílò nínú ẹkọ òun òṣè kò ní bá wa nù sàárè kò ní bá wa lórí àkẹtẹ àìsàn wọn ò ní fi wá palẹ̀ ọdún yìí mọ́ pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba láṣẹ Èdùmàrè àtúmọ̀ wá níjọ́ mẹ́jọ àtúpàdé lórí àkọ́tún ètò yìí ètò wa ìdílé aláyọ̀

níbi òní gbéjàre oníhun èmi lọ́mọ jẹ̀gbíjẹ̀ kan máa fi kara fọ́rí mu ìlú àná ìlú òjò ìlú àjàyí olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun ìlú ìbíkúnlé èmi lọ́mọ agẹṣin kọ́lé ọmọ òbóṣokòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bíi ìjà ìbàdàn òbánisọ̀rẹ́ àìmúnilójú ogun a tún pàdé níjọ́ mẹ́jọ lógun ọlọ́run ẹ dẹ́kun bẹ́ẹ̀ bá réṣù tọwọ́ kọ́mú tó fi kọ́gùn òjú ẹ má fọmú èṣù ṣeré o èṣù oníṣe bí kò ní ṣẹ̀yìn kò ní yàlé wa lógun ọlọ́run ọba ká sùn láyọ̀ ká pàdé láyọ̀ ire o ire gbàǹgbà ó dìgbà kan náà ìyá mi ìyábọ̀ adébọ̀jẹ̀ ó dàbọ̀ ná ìyá mi ó nítọ̀ ẹ̀ṣẹ́ ó dàárọ̀. a tún pàdé pẹ̀lú ọlọ́run lágbára àṣẹ ìdùmarè títí ìgbà náà ire. ọ̀rọ̀ tó ń lọ.